إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقيف الله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwa àgbà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ́n bá kó sànú àwa náà pẹ̀lọ́run òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo lọ́mọdé àti lágbà olómọ́sáfà náà yíwa kó تيرادا في السيدا نكوني وروجوني هنا القول المفيد على كتاب التوحيد كتاب التوحيد كلا باباوا المجدد محمد بن عبد الوهاب يا فاوا با محمد بن سعيد العثيمين شروري وني انقلوا باب تي يا كتني باب ما جاء النبات امه بعد عابي أمة يعبد أوثان تعالى وكانوا لأمة محمد صلى الله عليه وسلم وبوتا باب تفبه لا باب ما جاء في السحر باب تسرم با يجفي با كيما قايدة سحري إذا بيبقى منه شريعة كان الشريعة بيبقى إذا بيبقى وما كيما يوقع ده جسعوا السحر لغتين من ويدي انت عنكني السير وما خفيا او لطفا سببه انت عايت وقت انت وفعا اقعما انت ولف اقعما قصدوا يلما انت تطفع ومن يسمى سحر اخر الليل سحر اخر الليل انت عبزق بي the last part of the night نسار يعني افعال التي تقع فيه تكون خفيا torí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó máa tẹ̀lé ń bẹ̀ máa pamá wọn tó máa sáìsù gan-an wọ́n bá dìbí àṣùbá àti ara ìtìlẹ̀ bá máa lọ wọ́n máa sinmi tó nǹkan máa hàn àṣírí alright so àṣírí máa tẹ̀fà sí ìrẹ́ tẹ̀fà àṣírí àṣírí ní ẹ̀sìn jẹ́jẹ́ tí ìrẹsì pẹ̀lú ohun ẹ̀lẹ̀ ọdún ẹ̀yìn ó wà lẹ́gbẹ̀ẹ́ ọbẹ̀ ayé àti ọ̀pẹ́ wà ń tẹ̀jẹ̀ harbel kọ́ọ̀lì fa iná òye alámùsẹ́ra síra rẹ̀ jẹ́jẹ́ ni wà á fà ń tọ́pá mẹ́dùlọ oníṣìírí ọmọ bí wa náà àṣírí ìdánwò yẹn kò ní hàn láàrin sí nàṣẹ́rọ̀ àrí ẹ̀ súnmọ́ láti dáadáa bá ààrẹ tó náà wọ́n ní gíní وكذلك سمي السهور رفع بالذي بسهور يا سلام جاء سهور سي ولما يوقع في آخر لنان تاون تاما نقبل يورو لأنه يكون خفية بما فيه لما قام وكل شيء خفية سببه يسمى سحرا بقول طبعا ديره طبعا ما عن سحري وأما في الشرع عملنا الشريعة تلك من السهري فإنه ينقسم إلى قسمين وقسم مجي على أول أكلاقا أقد أناني كيما دينك كيما دينك والرقى كيما قفو كيما قفو القراءات وتلاسما توصل إلى بها ساهر إلى اقتدام الشياطين فيما يريد به سوى المسعور درر المسعور oni ai ona ni ra kombe tanpe ni ruko tanpe ni uqda ona ni ona ni qiraat awan kade ma kida de lenu wa talasa wa talsama biyan bi trasman يتوصل به الساحر الى استخدام الشتي وكده احتمال لك ما لو الجنة لكن وايد خدمة والجنة فيما يريد به ضرر مسعور لا لكن ساعتين ينفاك انت عفيت ان كانت تعجيت مسحور انت انت انت انت انت انت انت انت انت تكلم مسحور لكن قال الله تعالى

تؤثر على بدن مسحور شو نلقى نيارا انتي وان ساتيون ودي وعقله ابي قلوي وإرادته أتي إقبال إروري ونما بلدا داما وميل بجمع داريا رولسي تجد يتصرف ويميل عرف يوم سعوان يوم في سبيكا وهو ما يسمى عند أم بالصرف وعطف ويجعلون النساء يتعطف على زوجته أو امرأة أخرى هنا ننتم أنتم ثلاث في سبيكا بيعانو àbíláti ما ṣe ikọ́mọ̀ yìí máa ṣàdàdà ń yàwó rẹ̀ kó máa wọ́ fún yàwó ẹ̀ kọ́ wá obìnrin mi ni ọ́sà àtìlọ́gbé yóò fi pàyàwó ẹ̀sí ìyàwó ọmọ ọ̀rùn sí látara yakúnù kalbahima dípé yóò dàbí bẹ́ẹ̀ bí dàbí ẹran ọlọ́mọsọ̀wọ́nù tẹ̀kúnù ó kàmà tẹ̀ṣà obìnrin yóò máa darí ẹ̀bọ́ sí fẹ́ túbìrì máa ní kó sí ní ẹ̀mí ó sì ó di wa ọlọ́mọsọ̀ àṣàánú wa wọ́n sọ̀rọ̀ bí àkṣí min zálika yóò sọ̀rọ̀ fi badal بإدعافه شيئا فشيئا حتى يولد بيناني لقعي من وراء انتم ساسي يوم مويك دي دي دي دي دي دي شيئا فشيئا حتى تفي هلاك تبكو ويبين يوم في تصرفه أتبوبو سسيرة بأن يتحيل أشياء عون كان بيو مجنسي نمات عون كان يتو يقول ويأتوهن عشاء على خلاف ما هي عليه وفي أكله من قال سوى قد ما لي أتنو قلوره وما يصل إلى الجنون إليه يقول كل يدارو وإياذ بالله ولو بقصانوا مثل ما دابقوا àwọn tó ń fi ẹrọ àwọn kẹpẹ láwọn àjẹmí ẹni tí ó ràn yìí sọ pé ń tọ́ ìyá òun pẹ̀lú ẹ̀nu ó ní àwọn olóde ẹni tí máa lọ sóde tí máa lọ sóde ọkọ rẹ̀ wá ń kọ́mplain ọkọ rẹ̀ ń kọ́mplain èdè tẹ́lẹ̀ ti pọ̀ ju ọba tó fọ́ ọ̀rọ̀ dà ọ palẹ̀ bí mọ́ni wọ́n ní bóòlù tó palẹ̀ lọ òun mú ọ lọ́dọ̀ nìkan ni lọ bó káàkà nínú àwọn olóòṣà tó ń pẹ̀lú aláàfáà yìí wọ́n wá mú lọ wọ́n sàfihàn yẹn wọ́n á mú tíra àtúkọ̀ ọkọ̀ yẹn wọ́n á fi sí ẹnu bẹ́ẹ̀ ẹnu bẹ́ẹ̀ wọ́n á rí mẹ́lẹ̀ láàyè wọ́n pa wọ́n rí mẹ́lẹ̀ láàyè ọwọ́ àwọn tí mẹ́rin bá fi lè nìkan lọ́kọ̀ ní tòṣọ́ ìgbọ́ jáde mọ́ tí mẹ́rin bá ti lè tí wọ́n bí mú mẹ́rin dún ìgbọ́ jáde lọ́kọ̀ yóò fi sọ̀rọ̀ mọ́. ọ̀tá ọmọdé àti ìlú ọkọ̀ bá máa bí mẹ́rin ti ń jẹrà sí lọ́kọ̀ ẹ̀ ń gọ̀ sí ní bàjẹ́ sí ní pé ọkọ̀ ni wọ́n ń gbà tó kọ́ wá jáde lọ nìkan ó kò sí láti kòlìkòlì gbéra mọ́ ìmẹ́rin wa ona wa pe ọkọ ngo se gbe yan ma ba mi pe ọkọ mi ni o nga ri ko ọkọ ngo se gbe yan ma pe ọkọ mi ni o wa lo ni gbo kai o lo no ba le di jara àwọn rogbo da si àwọn rogbo da si di je mi ọkọ be fa se wi atta yun la kitu fi halaka o ko se di je lo bi kuni olomo jabo mo jabo so ko lo ba olomo ìdáwò tó lọ́wọ́ bá dáàbò wá pa nípa àrùn kéde náà kiri ni kéde àwọn ẹ̀yìn kan ẹlòmí sẹ́ńtà tọmọ bínú rẹ ọ̀sẹ̀ òru tọmọ bínú rẹ ó di yé wa kọlọ̀ musa máa dáàbò ẹ̀bọ̀ wa ẹ bá fi ṣeré àwọn ìfà síyẹ̀rọ kìtìmáàni àsíyẹ̀rí ìdí pípa ọkùsọ́nà méjì aláàkọ́ ń bẹ ṣeré kò ní ìtọ́jà bẹ́ẹ̀ bọ́ ni tí ẹ bá ṣe pẹ́ sí i هو الأول الذي يكون بواسطة الشياطين هذا اللي تاكا قصر تكبي أما الجنون يوم له يعبدهم يوم جوسف أما الجنون يعني يوم التلاش يوم تقرب إليهم بيستلت أن يستهم على مشعور يدي ما في انتم بان فيفوا يما سموا كل بعد جيكون لبوري انتم انفساتين كل كل àti wọ́n sàfihàn kó lè bá borí rẹ̀ nọmba 2 ọdúnwárin wọ fisk ìjọba pé ọ̀tẹ̀ ní ọ̀tẹ̀ àti ìwà bàjẹ́ fisk ni wọ́n wá sáà ní ọ̀nà lẹ́kẹ̀ẹ́jì tá pé bí tọ́ ìwọ́n fi kéré ni wọ́n fọ́pọ̀ lẹ́dí yẹkúnnù bí wọ́n tẹ́tẹ́ àdìwíyá wọ́n aka kéèrè wọn náà ìjọba pé oògùn ni wọ́n pè ní nákàlí àbí gàrí tíra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tọ́ì ma fọpọlọ ṣeré wọn náà àwì ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ omi mathematics lásán ni ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe báyìí wọ́n mú picture àbí card 21 21 ilé mathematics nìbá wọ́n mú card bí 21 21 pieces àbí àwọn picture 21 pieces wọ́n á ní kọ́ máa kọ́ fọ́ kàrẹ́ mú kan fi ọkàn rẹ mú ọ̀kan bàbá ìwọ́fọ̀ kan rẹ̀ mú kan pé bóyá nàmbà 8 ló mú lọ́kàn rẹ̀ 8 ló mú lọ́kàn wọ́n á bẹ̀rẹ̀ sí àwọn ètò yẹn wọ́n á máa kan sọ́nà méjì ọ̀nà méjì méjì wọ́n pín sí lọ́nà mẹ́ta méjì méjì lọ́nà mẹ́ta wọ́n á bí lọ pé ń bó ní èyí tó mú yẹn wà tágbó mọ̀ ni àbẹ́tọ́ wà láàrin eléyìí wọ́n á gbé wọ́n á fọkàn sẹ́ńtẹ́lẹ̀ wọ́n fọkàn sẹ́ńtẹ́lẹ̀ òkè ó tún kú sọ́nà mẹ́ta ńbúlọ́ wà ó tún náwó sí mọ́kùrọ́ wọ́n tó náwó sí mọ́kùrọ́ wọ́n tún gbé sáàrin wọ́n tún gbé sọ́nà mẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n á bẹ ńbúlọ́ wà wọ́n tún náwó sí wọ́n á tún pín pẹ̀lú ògùn ọlọ́wọ́ àwọn ọba kà yóò á máa kà bí nígbà eleven ní nígbà 11 ní èyí tí tó mú yẹn wọ́n àwọn tí ń pè ní ọ̀bọ̀ sí yóò sọ pé lè ìwọ́n náà pé ah n tí mo rọ̀ lọ́kàn mi bó ni ó ti máa bẹ́ẹ̀ ní ká calculation nù bẹ́ẹ̀ ṣe ń jùlẹ̀ ó di tẹ́ ń gbé tún gbé sáàrin dẹ̀dẹ̀ ní ọ̀bọ̀ sí calculation ní ọ̀bọ̀ sí nígbà 11 ní ẹ̀rọ dára ẹgbẹ́ nígbà 11 ni ó di ẹyin mo ṣe rí nìyẹn ó ní géèmù kan kan pé ìlú ìgbà iná lónìí tẹ kó máa wo kí ẹ̀rẹ́ bá ti wò lónìí kò mú sígọ̀ nọ́mbà ní wá sí amú nọ́mbà yìí lónìí nọ́mbà tẹ́yìn bá mú yóò kúrò nù ó máa wo ọkùnrin yẹn wọ́n á gbé talisman yìí náà lórí so tí wá sí wo báyìí bá dé kàn wá lè yóò kẹ́ gbé nọ́mbà mi wà ní yóò ọ wá ti sọ àti nọ́mbà tó kọ̀ọ̀kan lẹ́mú kò sí bẹ̀rù tí yóò bá wù dáadáa yóò rò lóòótọ́ ló tó nọ́mbà ẹ̀rọ sílẹ̀ àti another round figure ní ìrìnàjò wa tí ì ṣe ìmọ̀ tí ò jọ mọ́ náà nípa àwọn ẹgbẹ́ kọ́ wọ́n. yóò jẹ́ nípa tí mo fọ̀ tàbí o ohun tó ti mú rọ́ nípa mi wà tí ò jọ mọ́ ìṣòro kan títí tí ẹ tó fi pé ẹ kò ní kò ní sí ẹ náà. ọ̀rọ̀ àwọn bàbá ìpàkọ́ musa fún yín ọmọ abì kan túndé ọmọ yẹn ọlọ́run bá kó sànù ọ̀rọ̀ bá kó sẹ́lẹ̀ wà lọ́ba lọ fáwọn àsìkò kan làbárí mọ́ ọba lọ yóò wá sí yẹ́gẹ́ yẹ́gẹ́ báyìí yóò mú ankatifu lọ́wọ́ báyìí yóò bọ́lu báyìí yóò mú òwú tíráìn lọ́wọ́ báyìí òwú white yóò mú lọ́yọ̀ fresh yóò wá na òwú yẹn sí ẹ ra mú blade ẹ fi gé òwú tó nà sí yìí yóò sì òwú yẹn báyìí yóò sì bí sí báyìí so ẹ fi gé ẹ sì báyìí yóò tún nà sí òwú tẹ gé yóò wá nà báyìí yóò wá mú ọwọ́ òwú yẹn yóò nà báyìí ẹ wá ní ibi tí ẹ fi gé ẹ nílì ẹ̀jẹ̀ ní gbé sọ kókó rẹ̀ kò díẹ̀ kò díẹ̀ ní kò yọ́kù lẹ́nu báyìí náà lọ́sẹ̀ kìlákàtì kò wọ̀ rẹ̀ mo ní irọ́ ní wọ́kṣọ́ọ̀bù yóò yẹn mo ní irọ́ ní ah, irọ́ nípa náà yẹn sì ga yóò sì ساهر عيس أتى ولا يفلح ساهر عيس أتى ولا يفلح ساهر عيس أتى انت كل والله انت فلكت ناف يسوس يسوس ìwọ ọlọ́run bá àwọn yẹn ti ń pé workshop àwọn yẹn ti ń pé yóò ṣe ó ní ìwọ ah, lọ mọ̀ ló sì mi ọkàn dẹ̀ kan ní mo kà fọ́ etí fún mo kà máa rò pé kí ló mú mi fọ́ etí fún ọmọ sẹ́ẹ̀ mi ni mo kà fọ́ etí fún mi ni òwú ẹnu ẹ̀ bá tú jáde àti di àwọn òwú mi sí ẹnu èyí tí ń yọ tí ń tà náà tá gbé òun èyí tó dì sẹ́nu ni eléyìí tó jẹ́ orí ohun yẹ jáde ẹni tó wá sinmi lè mọ̀ jùlọ ọlọ́ọ̀bá bó ògo ní subhanahu wa ta'ala kéèyàn níyẹ kí nù ọlọ́ọ̀bá mo gbà pé àwọn ááyà tí mò ń ké ọlọ́ọ̀ fi sánú mi torí mo bá inú báyìí tó wúni jáde báyìí mo ní ọ̀tá yín òjòjú mi jẹ́ yín ni mo sì máa kí ní ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo sì máa kí ní ẹsẹ̀ gan kò yé mi mo sì máa kí ní ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Ọ dị yẹwà tó o bó ṣe rí ní tí wàá pé kí bákẹ́ bá fi hàn bá mi bá ṣe fún yíjọ kà eléyìí ti sojú síbi kí n ṣe fún ògbóhùn orí àyíjà tẹ́lẹ̀ ṣe fún ọjà rí kó sà ẹ́ àtọ̀tún yẹn ó ti lu ẹ̀fẹ́ yóò wá báyìí yóò kàn kájọ abẹ́rẹ́ wà ní abẹ́rẹ́ ẹ̀mú kọ́yẹ̀ yín ẹ̀sìn ẹ̀lẹ́kàwé yóò kàn bẹ́rẹ̀ ọbẹ̀ nílùú ẹ̀yẹ sọ̀rọ̀ yóò kàn bẹ́rẹ̀ ọbẹ̀ ẹwà mẹ́jọ yẹn gbogbo wọ́kṣọ́ọ̀bù ló péjọ yẹn yọ abẹ́rẹ́ nínú ẹ̀yọ́ òkè kó kí wọ́n láti inú kó ló ń ta nígbà tí mo bá yẹn ìbẹ́kà bẹ́jẹ̀ ẹ bá rí kó ti lu ẹ̀kẹ́ rẹ̀ ni ó ní ọlọ́wọ́ bá máa máa ìbílẹ̀ ìmọ̀ wò pé àà ah, kílò kílò kílò bọ́ adébi pé à ń bára ẹni lójú àmọ́ náà fẹ́ túnà àṣírí ẹni ó di ẹyin kó ṣe lọ́njọ́ ẹni mo mọ̀ pé àwọn àyà kọ́ra gbọ̀n kílò wọlé ayé fúlù mọ́tà ń tẹ́mọ̀ wọlé ayé fúlù sáhìrò àìsàn àtẹ àwọn ẹ̀dá bíi mílíọ̀nù tá à ń pè nǹkan nkúrú ọ̀la falak náà níta ń ké ọlọ́run mọ̀ bí tiwa ọlọ́run mọ̀ bí tiwa àwọn yẹn ń pé àwọn yẹn ń gbà workshop ah, wọ́n sì tún àti ọ̀nà àtẹ́rọ́ ní palótó àtẹ́rọ́ ní tó ọ̀gá mi wáyà ti gẹ́ sí rẹ̀ o àtẹ́rọ́ ní palótó ó di yẹ́ ẹ̀fẹ́ àkàbírù àbílọ̀ ní ẹ̀ ń dèmí tiẹ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba gbogbo ẹ̀ irọ́ ni ọkọ̀ báyìí ọkọ̀ báyìí tó máa ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ṣẹ̀rí ọlọ́mọ sọ̀rọ̀ nù. Torí irú ilé máa náà, irú omi tó ń bọ̀ ẹgbẹ́ ẹ̀fì ìjẹnu tí mo bí rọ tí mo níbà ìwà ọmọ tí mo máa ṣe tí ẹgbẹ́ bóyá ó mìíràn pé òun àmọ́. ọgbọ̀n kan ló wí ọgbọ̀n náà ìgbà fàrọ̀ mu wá ọgbọ̀n kan ló wí nípa rẹ̀ ìgbà aláàkọ́ pè ní shirk ẹlẹ́ẹ̀kejì pè ní fosk ìmọ̀ afọ́pọ́lọ yẹn ṣeré ìgbà gbà ìpítà ti pín yìí ìdọ̀kàrùn náà nìtọ̀wọ́sìn bí yóò mú wa láti débi gíní ilẹ̀ masáàtì muhimma yìí bí masáàlá tó wà very very important wọ́n yẹ al yókùfẹ́ sá ẹ̀rọ amúlá yókùfẹ́ ṣé ẹni tí wọ́n pín náà kẹfìrí ní àbíkèsí kẹfìrí ẹni tí wọ́n pín náà kẹfìrí ní àbíkèsí kẹfìrí ìtẹ́lẹ̀fà fi hàn án àlùl àwọn àfáà ní àpàlórí ẹ̀ فمنهم من قال إنه هددك إنه يكفر ومنهم من قال إنه لا يكفر وكان يعمل كفرين من كده وكان يعمل كفرين فاتكين ولكن التقسيم السابق الذي ذكرناه يتبين فيه حكم هذه المسألة أما إفتاة تسكتات على أي سواجه أجمع بإداجة مسألة هنا فمن كان سهره بورث الشياطين ده بقى اما الجنين له فانه يكفر كفرين لانه لا يتعدى ذلك الا بالشرك كل قسيسي كمارين تنسى سيسي اهل بلوكو شبو غالبا لكو لكو ولقوله تعالى الله يقول واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان wọ́n ń tẹ̀lé tí àwọn ṣètọ́n kà fún nínú lórí ìjọba Suleiman wọ́n máa káfàrà Suleiman ẹ́ kílẹ̀gbé ọmọ sí ìdíbẹ̀ ẹ̀ kò sí ìdíbẹ̀ báwọn sọ́wọ́ àmì jẹ́ báwọn لقوله تعالى إنما tó mi ò rí ń bèèrè mọ́ ọ̀nà pé àdáwò la jẹ́ fọlá tẹ́kfọ́ bọ́wọ́ àkàfẹ́rí ẹ̀hẹ́ ìlà káwọ́lì yìí tó ọlọ́wọ́ kó sànù wa ẹni kémi kàtẹ́ mi jùmọ̀ tẹ́mi yẹ kújù tí yẹn lọ bọ́ọ̀sì sáré pé wọ́n tábí o máa tẹ́tù ṣẹ̀yà sínú alámọ́lùkì Suleiman wọ́n tẹ̀lé tí àwọn ṣètọ́ ń sọ ìjọba suleiman ọmọ akábọ̀rọ̀ suleiman bẹ́ẹ̀ ni suleiman ò sí ẹgbọ́ ọkọ̀ sí kẹfẹ́rí walakinna shayatin kafaru àwọn aljanu yẹn wọ́n ṣe kẹfẹ́rí yu'allimuna nasa sí wọ́n kọ́ yẹn ní dá وما أنزل على ملكين أتنجوا سقى لفاهم ملائك أصنقبهم ملائكة مجيكا لبابل هاروت وماروت لبابل هاروت أتماروت وما يعلمان من أحد wọn lè kọ́ nìkan ní dáyìí àtà yàkúlá wọn lọ pé ìnáma bíi tẹ́jú bẹ̀rẹ̀ nìyẹn ìnáma nánú fitna fitna niwa adáwò niwa fọlá tẹkùnmọ́ àkẹfẹ̀rẹ̀ ilá káwọlì wọn máa ń bi dọ́ọ̀rí na bì bíi ẹni wọn lè kọ́kọ́ bẹ́ẹ̀ nìkan ilá min ahadin ilá bi idinilá تعلمون ما يدرهم وما قد يقبل بوا ولا ينفعوا جل سما لنفني ولا قد وقد علم ونسمع أن مستراب البجوال القدو إليه ما له في الآخرة من خلاق كسك كفر الكيامة وما كان سير ومن كان سيره بعدوية وعقير إذا كنت في عوب لا تنكن له ونهوها عجب فلا يكفر ليس كفري لكن يعتبر عاصيا معتديا آكاكم أليس لا تتتتين ولا ما لا بقى رحمه الله ولو بقى بقى باين ọlọ́pọ̀lọpọ̀ àwọn tafsir tó bá níbi àyà yìí wọ́n máa sì tó wọ́n máa sì tú wọ́n máa sì tú wọ́n pé àwọn àjẹnú táwọn èèyàn ń lò àwọn ìjọba gbọ́mọ̀ pé ràwáníà àwọn ràwáníà kí lè wọ́n pè wọ́n bọ̀rọ̀ sí ìdí sí ràwáníà lè wọ́n pè áàdì ẹ̀yẹ́ fi mọ̀ pàmọ́ fa ó ní eyín ó ní àwọn ará wa níyà ni wọ́n lò pé àwọn àjẹnú mùsùlùmí ni wọ́n lò kò ní tọ́pọ̀ pẹ̀lú àwọn àjẹnú mùsùlùmí àjẹnú mùsùlùmí ìwọ mùsùlùmí ọdún ìmìyàn jùlọ ọ̀kàrí ni òun rí ọ̀nà àmọ́ jùlọ torí ọlọ́run dẹ́ ẹ dáa ju àjẹnú lọ báwo jẹ́ ló ti tó yẹn kò sára bí ọlọ́run láàrin wọn ọlọ́run gbé àwọn afá náà ni ànábì ọlọ́run ọba tí wọn náà ọ̀nà ọlọ́pàá pé níjòkó ànábì sẹ́lẹ̀m àwọn ìjẹ̀nìmọ̀ wa gbọ́ dáwà wọ́n sọ fọ́nà ìjìgà ìkàtẹ́mí kàdó ó hìyà ilé yàbí síbẹ̀ náà ni kí ló wí kàdó ó hìyà náà ni àná òsàmà ànáfàrọ̀ mi ọ̀jìn àwọn jàmá kan náfàrọ̀ ayé àwọn jàmá kan náà wọ́n gbọ́ ìsàmà àwọn gbọ́ ó di nínú súrà mi rẹ̀ pé tí wọ́n lọ́dọ̀ yawon èèyàn fi kálù ya kọ́ọ̀mọ̀nà àjíbù daa iya o di gbogbo ilé àwọn ìjìnà òdì mana wa n'i ìta tó sọ yẹn ni pé ìdí ìdí àbí Idris nígbàtílé ayé bàjẹ́ tán àwọn èèyàn tẹ́ òyìn balẹ̀ ayé jẹ́ tán àlẹ́bí ọlọ́run ọba yìí nìkan pẹ̀lú àwọn jàmáà àwọn màláìkà ń fọ́lọ̀ bá pé ìwọ ọlọ́wọ́ bá a ní kó má dáhùn yẹn sí gbogbo wọn ìbàjẹ́ wọn gbogbo wọn nára ọ gbogbo ọkọ bàjẹ́ ẹwọ Idris àbí ṣéètù òun ló dúró ẹni olódó lédè wọn nà àwọn agbára ìdúró lédè lọ tó bá fún wa ní ṣááwá ọmọ ènìyàn àwọn agbára ìdúró lédè ju Idris Idris nàbí ṣéètù àwọn agbára ìdúró lédè jù lọ wọn bá ní tó kí ẹgbẹ́ ọdún kan fún wa ní ṣááwá ọmọ ènìyàn gbọ́mọ̀ ìdẹ́bí ní ṣàwà tí àwọn àdẹ̀nú ní ṣàwà tí wọn wọ́n wí náà màláìkà fún lọ́dọ̀ àgbàdo àwọn láyà súnú láàmà àmàrà hun ẹ̀fàlú lọ́mà yóò márùn náà wá ní ọlọ́wà fún wọn ní ṣàwà mẹ́ni wọ́n wá sọ̀kalẹ̀ láyé ó kọ wọn màláìkà ní haruta àti maruta bó ti wá ní tàwọn tafsir tẹ́mọ̀ ẹ̀ka táwọn yẹn kàn àwọn àmì jẹ̀lá lé ní bẹ́ẹ̀ àtàwọn tafsir ní máa haruta àti maruta wọ́n á sọ̀kalẹ̀ sílùú wọn gbèdì bíi babil ìlú tọ́lọ̀ dákọ̀ yẹn babil wọ́n á ẹni rí ni wọ́n tí wọ́n á ń pàrọ̀ àti láyé nígbà wọ́n ti dájọ́ wọ́n ti kọ́ bí wọ́n ti dájọ́ nígbà wọ́n ti ká bí ọkọ̀ àti ẹ̀rọ kan wá gbé ẹjọ́ wa nígbà tó pàṣẹ ẹ̀rọ gbẹ́jọ́ wa wọ́n rí pé ọmọbìnrin yẹn yọ̀rà àwọn náà ti ní ṣe àwọn ọmọ ènìyàn bí àtàwọn èèyàn pé wọ́n ti ní blood and flesh láyà bí náà mọ́ wí blood and water wọ́n bá bá ṣe ìbàjẹ́ ọkọ̀ ẹ̀ bá káwọn mọ́ agbẹjọ́wádọ̀ yín èyí dá àgbọ́ nílé yín báyìí lẹ́jú máa ṣe wọ́n dà ilé ìtura àti wọ́n bá pa ẹ̀sẹ̀ ńlá méjì wọ́n bẹ́ẹ̀ wọ́n yọ ṣe ìbàjẹ́ ó tún pa ọkọ̀ ẹ̀ ọlọ́wọ́ abẹ́bí sí wa ọ̀rọ̀ bá tẹ̀lé àrùn ìlú pé àtàwọn ilé yìí sí ìrẹ̀dá àtàwọn ìpínlẹ̀ dáadáa ni wọ́n torí ìwé yẹn wọ́n wá wọn wá wà màláìkà àmọ́ wọn wọ́n sún ní ayé wọ́n tún di màláìkà wọn padà nígbà wọn padà lọ ni ọmọbìnrin wọn ni ah, ẹ ara ọ bìnrin náà lọ bá fún láti dáhùn náà bí búkì lọ lọ́nà bá bá wọn gun òkèlú bí táyẹ̀ ti lọ́nu àwọn tí a tafsir nìyàn nígbà wọn gun òkèlú ọlọ́wọ́n haruta ti máa rúta ẹ̀yìn méjì lẹ́lọ bóòlù tó pẹ́ mẹ́ta ni ẹwà wọ́n ni ọlọ́run ìtọ́sẹ̀lẹ̀ ó ti máa ń mọ́ ìrànlọ́ ọlọ́run àbílù sí wọn ọwọ́ ni ẹ̀yẹ parasáyé ẹmẹ́lẹ̀gbé ayé ìyá inú kẹ́ẹ̀dì yá tàbí kẹ́ẹ̀mà kẹ́ẹ̀dì yá ayé ìyá ayédèjì ni pé ẹ máa yẹpẹrẹ láyé máa kọ́ wọn nídá náà kàkí àmà gbére ni wọ́n a káwọn máa bẹ ẹ̀yà àkàyé wọ́n á lè sọ́kà sí báàbí àwọn ni wọ́n ń kọ́ wọn ní idá obìnrin yẹn ti ọlọ́niwọ̀ lọ́lọ́ di ìràwọ̀ sòríyà wọ́n náà ní ìràwọ̀ mọ́lẹ̀ ju ìràwọ̀ sòríyà wọ́n ní máa mánà wa ni tí wọ́n yí ọ́tàkù tàríkì ọ́tàkù àkídà ọ́tàkù pọ̀tùdínà ọ̀pọ̀tùdínà ọ́tàkù ọ́tàkù tàríkì ọ́tàkù àkídà ìtakù àkídà ni pé àwọn màláíkà ò tóbi láti máa kwẹ́ṣẹ̀nà ọlọ́wọ̀n bá lẹ́yìn àwọn màláíkà ìdátọ́lọ̀ ń dá wọn wọ́n yí sẹ́ntí ọlọ́wọ̀n pàṣẹ wọn àti bákan àwọn òṣèlú أوديوا لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ألاقي تتقوا عقيدة وني هاروت أتماروتا وان ببالون ببالون ببالون كسيلاي نبي الله إدريس كسي كجيجا ببالون بان كسي كسي نتجي به تتقوا تاريخ اليوم ألاقي تتقوا العكة تلبنا ẹ̀ntọ́sẹ̀lẹ̀ ọlọ́wọ́ àfọwọ́ afọ́ di ìmọ́lẹ̀ ńlá ẹ̀ntọ́sẹ̀lẹ̀ ọba tó pé iṣẹ́ kòkó ló ṣe ọlọ́wọ́ tó wá sọ di ìmọ́lẹ̀ ńlá ó wà nù rẹ́dùlà azari fi máa ní kọ́ra àti mẹ́ra bọ́kà kùnmí gbogbo àlàyé ìlú mẹ́ra ti tibẹ̀ in fact ó wà nù tí àwọn Saudi àti kumara ní federal award ìrònú fíkìrì yẹn gajù fíkìrì yẹn gajù ọmọkùnrin àti mẹ́ra rẹ̀ sàárẹ̀ ó ni wọ́n máa lè kọ́wọ̀n yẹn pẹ̀lú àjẹ̀nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni n tí ẹlẹ́ẹ̀kejì jẹ́ fiskun àti fàfásíkà àti tayẹnu àlà náà pé díẹ̀ díẹ̀ yóò máa sún wọn lọ yóò máa sún wọn máa dẹ̀gbà sí wọn máa wá sí rí sí tí wọ́n bá gbá sí nígbà bẹ́ẹ̀ nìkan wọn wá lọ wọn máa wá sí yẹn ká sí náà bá wọn sí wàhálà gan bá ẹnìkan wá sí lọ sí nguru yóò pe nàìjíríà ní nguru tírẹ̀ nàìjíríà yìí bí tó parí sí ní nguru ọwá débẹ̀ ọwá lọ́dọ̀ àṣẹ́wù tó wá sí lọ wá sí lè nǹkan báyìí báyìí lòun fẹ́ òun fẹ́ tó máa ń bọ̀ kílẹ̀ máa rọ́ tó máa ń bọ̀ kílẹ̀ máa rọ́ sábà ń bẹ̀ àmọ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ni sẹ́ǹsì bẹ́ẹ̀ àwọn ṣe ọba bu ọba mú àdúmọ abọ́nláláwọ̀ méjì wá ọ̀kan wọn bu jéró jéró etí ìta ọkà bàbá wọn jéró wọn bu ọkùn ìkejì mt wọ́n á sọ pé tó bá ṣe sátìlù fàtí one thousand ó mú dérò kan ọ̀sọ̀ sínú eré ó bá ṣe sátìlù fàtí one thousand ó mú dérò kan níjọ́ tí eléyìí bá padà kún tí eléyìí bá di empty ọ̀ àpọ̀ ní àṣewò ló bá bẹ̀rẹ̀ ó ṣe fújú mẹ́ta ó rí pé ìsàlẹ̀ abọ́ yẹn ẹ̀mọ̀ pé àwọn abọ́ adìmọ̀ wọn nísàlẹ̀ kékeré gaba yìí kò sí ìkún.

فإن كان كذي تبراني فإن كان تبقى ساحل تبقى عندما يقول أن الشريعة تبقى مهما قحون أنا أما قتل السائر إذا كان سيره كفرا oni wọ́n tó bá pa wọ́n pa ní ìtọ́ pé sí ìrẹ̀ tààlà àkọlù ti kúfù nílò àjẹ̀nú ni wọ́n wẹ̀ kútìlá kátìlà rẹ̀ dáti wọ́n ṣe ní ẹni tó kọ́tùlù yẹ kò ní jẹ́ pé kí kàfàrà fún ẹni tó ṣe zìnà nìsí adébọ̀lọ́ ṣe zìnà nìsí pápá ákìrò sílà tẹ́wàá mú yẹn ṣe zìnà nìsí mùsùlùmí ni tí wọ́n pa ni àbí ẹ̀kọ́ wọn lọ́lọ́kọ́ àmọ́ pípàtà apá yẹn ó ṣe kàfàrà fún ìwẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ àmọ́ ó ń sì èrè tó bá pa òun tiẹ̀ rí dá lórí kòsìlẹ̀ apá dé lórí ìbàbí ọ̀rọ̀ mi tí ẹ bá ń ṣe zìnà tó bá lè lóko pa ẹ fi hùn sí la ó di wà nínú sẹ̀ríà àmọ́ ní ẹ bá ṣe sí ìrù tó bá pẹ́ bá pa òfin náà ẹ̀rí kìrì sí la torí kìfìrí lóku orí dá lóṣè ó di yé olómọsọ̀wánù ilá àyàn tó bá ara káwọlé kò bóólé tawbati àyàfi tó bá túbá lóku ní ìtúbá tá a gba ìtúbá rẹ̀ wọlé wọ́n sọ́hìn rẹ̀ dídé nù wọn. وإن كان سيره دون الكفر أنا دعا يقول سيري لك أما يفقل سيريني قتل قتلة إلا اجتهاد الإمام وبقى أدري نيك بقى الطاعة شاعل يقول يدري أي قتل بالدفع أعدائه وفساده في الأرض لا تقول قالوا بعد تقول له ìbàjẹ́ rẹ̀ lórílẹ̀ àti kópa lára bẹ́ẹ̀ wàhálà ààbẹ̀ yẹ́rìndínwó ilẹ̀ ìkọ́tùlẹ̀ ilẹ̀ ìtìhádì imam eléyìí wọ́n gba imam láyé láti ronú sí ìtìhádì ẹ̀ pé kẹfẹ́ lókun àbí mùtíáyìn wọ́n záhìr nùsọ́s àmì ìtọ́hàn náà nafsi alẹ́tì zakaraha àwọn alif tí iṣẹ́ muhammad bin abdullahi wa anna o yaqtulu kulli al gbogbo ọ̀nà nípàlá kò sí ìmìyìn bẹ́ẹ̀ من لك قصيم جنبه لكنه لا يؤثر في قلب آياء إلا آياء الغورة تقول لي كل كيسي خلي لك نبي عوان ستكا بكل عياء غورة نببونا عرعون مين لأنه لا يقدر على ذلك إلا الله عز وجل تلك سندلك ولا بايا عفونا الله سبحانه وتعالى وإنما يتخيل إلى المشعور أن هذا شيء ينقلب وهذا شيء تحرك náà pé yọmọ ẹdọpọlọ ẹni tí wọn sàtì kìíní in change àbí kìíní yóò in move àwọn mọṣà àbí nàwó máa aṣọba àbúrò àti ẹbẹ lọ kàmá dára lè musa aleyhi sọlátù wọ sẹlẹm bí sọlá sẹlẹm musa ńgbà tó bá lọ àmàmà sahara ńgbà wọn gbàgbà wọn kùnà آل فرعون حيث كان يخيل إليه من سهر أنها تسعى بوثي رقوي أسري وأمه قد قال قائل وإذا إذا قال قائل تي الجواب ما وجه إدخال باب السحر في باب التوحيد كلا في مو راسي روا من مفترى التوحيد نقول مناسبة الباب بكتاب التوحيد ان تري مناسبة لأتبوا على لأن من أقسام السحر ترينو اما يكون سيري ما لا يتعدى غالبا الا بالشرك تلقوا السيرة تتباسي لا يتباسي ابو ابو لاني هنا اوبوزيت كني توحيد فشياطين لا تقدم الانسان غالبا الا بمسألة مطلعة اما الجنون الشجرة فوق ونسيتي ما فوق اعتكوا ناس مطلعة قوة انتظر فوق ومعلوم ان مسألة الشياطين ما يقول استساوى الشيطان an yagwe bani adam kuma da kwalwa mai yaru kuma kowa alaba kuma sonu da da kare umfi shirk wal ma'asi kuma a sanar sun da yabo a fi ẹsẹ̀ lalla kwallon kwallon an bẹ̀rọ ba bita da duniya bi sallallahu alaihi wa karim wa ala alihi wa ashabi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bóyá kò kírun rẹ̀ dáadáa àbọ̀dọ̀ fẹ́ tẹ̀sí ẹ̀ ó di àmọ́ gáàlì gbanu tí ẹ bá kírun ọ̀sùn bá àbáṣe kì í yìí àti wọn ò bí mọ̀tò lọ́la àwọn ẹ̀lábẹ́ security ọlọ́ọ̀bà nǹkan kan ló jẹ́ nǹkan kòkó wọlé wa bá wa inṣàlá the only thing tó lè kó bá wa ni pé látàsìkò yìí ló tàbí kiri zoro àwọn ní security ọlọ́ọ̀bà fọwọ́ fi rí mọ̀tò lọ́la níwọ̀n gbà tá a bá kọ́ kọlu ẹ̀ṣẹ̀ kankan bí a ń ṣe zina ni bí a ń mutí ni bí a ń jalè ni bí a ń ṣe ìwà àbàjẹ́ kan ni tá a bá kọlu security yẹn ti wà pọ̀lú wa àmọ́ àpèjúwe ọ̀sẹ̀ kíran ṣùgbọ́n àtàwọn ti wà ní tẹ́lẹ̀mẹ́tẹ́ ńlá ọwọ́ alẹ́ mutí ìmutí yẹn ó ti ká àánú ọlọ́wọ́ security yẹn kó lára rẹ̀ àti sọ pé la yashrabu sharibu al-khamra hina yashrabu wa huwa mu'min wala yazni zani hina yazni wa huwa mu'min

tọ́lọ̀ ránṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́ ọba ti le tó ní ṣètọ́n tí ọwọ́ bọ́ ó sì le tó ọba ti le tó nú ẹ̀sìn sọ̀láàbà ìdàkára fi sọ̀láàbà fi dé bẹ́ẹ̀ ni ṣètọ́n àdìsí kan náà ti wà tó jọba wọn ọwọ́ ní òun o ntí yàrímà bàkúrà ṣe Ahmad yàrímà pé ọgbẹ́ ẹ̀jáwà kìfìrí nírọ́ wọ́n tó bá gbé gígé ọwọ́ ẹni tó jáde àwọn fojú ẹ̀rí inú síta fún fojú òun rí ó lè gé ọwọ́ rẹ̀ pé mú ṣe rí àlọ́ ọ̀bà sí lórí lẹ́wọ̀ wàláhì tó ń bá rí ẹ̀rí mà sí ń fọwọ́ ọ̀tún mu sí báyìí tó fọwọ́ sí gbé kúrò lọ́wọ́ báyìí òun fún ní excuse pé ṣètọ́n tí wọ́n rántí ó ní agbára ṣètọ́n tó lọ́rùn rántàwà lọ ó di yé wa muhammad ajé ẹlẹ́sẹ̀ mo máa gbẹ́sẹ̀ òun náà sọ something like that ọwọ́ sí nàìjíríà ni wọ́n lè báyìí pé àwọn gbọ́ pé kò sí kọ́ńtì tó dé táwọn tí ọmọ ní tí ò ní gọ́ọ̀fù sí kí n sì bàjẹ́ nígbà tó gbóhùn sí wáàzì gbóhùn sí wáàzì ọmọ ìrànlọ́wọ́ rẹ̀ ó ní lọ́ọ̀kì ìwọ àtòun bákan náà kọlà lọ́dọ̀ ọmọ ọba judgment ọlọ́run fi judge ẹ̀kọ́ ọlọ́run fi judge òun kò sí kọ́ńtì tó ń bá sọ̀kalẹ̀ síbẹ̀ àwọn obìnrin ọlọ́lá tó yá ìlú mọ́ wá wà wọn bí twenty tí lè bá wá ilé oṣù lọ nígbà ohun tó ń bá ti ẹ̀ bọ́ lọ́wọ́ fifteen nu wọn wọ́n bọ̀ sí trap five nu wọn ó lámà wọ́n tó bá lọ bìkẹ́ wọ́n lámà wọ́n bìrì káàkiri ó láwọn obìnrin wọn wá ìmọ̀ bọ́lá mi yíyọ ọdún tó bọ́lá ti ṣe ìdájọ́ rẹ̀ kọ́ lọ́wọ́ ti ṣe ìdájọ́ tèmi ó tó bẹ́ẹ̀ ni ó di wa tó ọlọ́wọ́ bá kọ́ máa dáàbò bò wá ni ìdálómi ó ṣe tí ó mú jẹ mọ́sọ wá sí kẹfà òyìn pé ẹ wà lóde tẹ́sí wá sí àbíjà kàjókò kàjókò láàrin àwọn èèyàn tó bẹ̀rẹ̀ àwọn ní òhò yẹn máa ń kọjá lọ tábìlì bá wò tí mo yá sí láti láì gan ní sọ̀rọ̀ tí wọ́n bá fi ó ní àlùfà àlùfà àbí ẹ̀kọ́ wò yìí tí Naam. Aláàkọ́ nípa sàfikún sàtàlì sàlà Mẹ́kà ni kò sí ìṣẹ́nu kò sí ìṣẹ́nu kò sí ìṣẹ́nu kò sí ìgbà náà maka ni sihiri yẹn ti kalẹ̀ ó rí kí sọ́tù fọlá kàtí ọdún náà makiya ni ìdáná lọ́wọ́ sọ súra yẹn kalẹ̀ àwọn nǹkan mọ́kànlá ni wọ́n fi di àti tí wọ́n ọkùnrin tí wọ́n bí yànnà wọ́n bẹ̀rẹ̀ sọ́tù bẹ́ẹ̀ kànga ó di àwọn àyà tó wà nù fọlá márùn àyà tó wà nù náà mẹ́fà ọjọ́ mọ́kànlá tíwájú sí kakọ̀kọ̀kọ́lá oòrùn bí rọ́dẹ̀ falak bẹ́ẹ̀ ní tú ó rí ẹ̀rí pé tí wọ́n ń sàkíyèsí magrib ní àti ṣáì magrib mọ́ta máa fi falak ó rí kò sí nǹkan mi mo fi ń dáàbòbò ra wa ni torí àwọn oníṣẹ́ ẹbí yẹn àwọn oníṣẹ́ ẹbí yẹn alẹ́ ni wọ́n sábà máa ṣe kan jù omi ìṣẹ́rì gáàsì kan ìzà àwọ̀kọ̀bẹ̀ ọlọ́wọ́ mọ̀sáàdì mọ̀sáàdì ẹ̀ ń bí aburú àwọn ẹni bí òkùnkùn tó bá bẹ̀rẹ̀ òkú bàbò rẹ̀ àwọn sáwọn àdàkọ̀lẹ́ nìkan àwọn àdàní ń ṣe ìbọn Yorùbá níbi àwọn àdàní láti mọ òótọ́ ọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ pẹ̀lú wọn ké nìkan wọn ni ara ah, Suleiman mọ olókọ bá mi nù wọn ni ah, bàbá ń yẹ Suleiman níbẹ̀ kí ló kọ sí yín gan mo bá ní Muhammad Tihani ní ẹbá jọ tákà sí àwọn ẹni bíbá àwọn ará bíbá fi hàn yìí sùlùmẹ́ni wọ́n ń pè orí sùlùmẹ́ ọ̀lá ìlú omi ìlú bẹ́rẹ̀ gbẹ́ra àgbẹ̀ ọdún ẹwà mẹ́jọ àbí ẹgbẹ̀ mímọ̀ mẹ́ àbí nǹkan ìgbẹ́ nìkan àrẹ gbẹ̀mù ọdún wọ́n lábájọ́ táwọn àtàfí àwọn ó ní gbogbo àwọn tó ń tàfí sùlùmẹ́ sùlùmẹ́ ni wọ́n ń pè pé kó mọ̀ lè bá sùlùmẹ́ ni wọ́n ní bàbá mi lọ lè bá lọ́rùn lọ́lẹ́wọ́lú wòlì bá wọn nù sàárè ó di yẹ so bó ṣe rí nìyí mo wá fún mo ní mo ṣe ẹ̀gbọ́n ọkọ̀ mi gan mo ní òun ìṣẹ̀lẹ̀ ìṣàlùfẹ́ lórí mo ń kéwòn lọ́fà àwọn ẹni ibi fa ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sànù wa kó mọ́ dábọ̀ ìbò wa wọ́n fẹ́ báyàn jà tó bá jẹ́ ní ṣe ìbádà àwọn kọ̀ọ̀kan gba ìbádà yẹn kó lọ́wọ́ rẹ̀ kó lè bàrá ìwọlé sí ọ̀la ó di wọ́n kọ̀ọ̀kan gbọ́nà kan láti gba ìbádà yẹn kó lọ́wọ́ rẹ̀ ọ̀nà àkọlù mọ́ lò ní alájì. Eh, bẹ́ẹ̀ni bí o nílé bí kọ́ máa kakọ̀ọ́ náà kọ́ máa sùn tí bá jókòó tàbí jẹ́ máa ṣe yíra òní sùn àwọn tó ti bá bẹ́ẹ̀ ti tẹ̀lé àwọn àbáfẹ́ ti àtìká ọkọ̀ máa sùn ó wà pàtì yàrí àdínú yóò sùn ọmọ pàtì ó rí bó ṣe lọ sàtàrà ní ṣe láti ń gbàgbé gbogbo eléyìí ọlọ́dọ̀ pé òfin pé innama huwa basharun ọmọ ènìyàn ni àmọ́ gbogbo ẹ̀ ó yí padà jálẹ̀ ni bí ló bá lọ lógún ọdún ni jọ́kẹ̀sọ ló tọ́ ọba ojú padà tì wọ́n náà ó ti yé wa lórí náà ni wọ́n sọ wọ́n kó sáré Musa yìí nígbà tí wọ́n sa àwọn àwọn Musa wọn àná Musa tó فأوجد في نفسه خيفة موسى ربع نبي موسى عليه السلام أوجد يوعى إيه يعني؟ مسيريني إيه؟ والله تعالى عالم نعم ها يبقى دوي هو ابوه ركبه طب يوم عندي به رفيقه

wọ́n ń ka wọ́n tí wọ́n yẹn lẹ́tìlá méjì wọ́n tí wọ́n sì wọ́n ká wà wọ́n wọ́n sì yẹn lẹ́tìlá méjì wọ́n sì wọ́n sì kàdá wọ́n. kí ni ìgbàgbọ́ mi bẹ́ẹ̀ kọ́ lórí. tó mi ò lọ́kọ̀ lọ́kọ̀ mi ò mọ̀ mo mo dá àtúrú nǹkan báyẹn mo dá àwọn ìpè kò sí àsìkò tí ẹlẹ́dí ká bá tẹ̀lé báyọ̀ bẹ́ẹ̀ kò sí àsìkò náà tí ìṣe pé gba covid nineteen tí wọ́n ti kàá bá tí ti kò sí àsìkò náà tó dé bá tẹ̀lé báyọ̀ bẹ́ẹ̀ pé àlàyé tó ṣe ó dẹ́wọ̀n orí ẹ̀kan ń bẹ̀ àbíkẹ́ tó gbogbo wá ní ìsìnkú ẹni. wọ́n sì kábà àbá o yóò máa sí kábà ó máa sí kábà ni ó wọ́n sílẹ̀kùn kábà ọlọ́run ṣe àgbẹ̀ ọ̀sẹ̀ náà ó wọ́n sílẹ̀kùn kábà ọyẹ àwọn ẹgbẹ́ ẹjì wọnú kábà láti kírun lẹ́yìn náà ẹjì wọnú kábà tó gbé àgà lọ́wọ́ àgà ní òkè lẹ́kùn rẹ̀ ga tó bí káfíńdò rẹ̀ láti bẹ̀rẹ̀ lórí lẹ́kùn kábà wà ó lè tàṣíwìrì àwọn èèyàn tí ìsọpọ̀ irọ́ ni àmọ́ mi àti gbàgbọ́ mi ò ní yóò dàgbára ẹ̀yìn àmì òtún báyìí. wọ́n wọ́n irọ́ ni wọ́n dídílé ni wọ́n kọ́ fóòtù wọ́n kọ́ fóòtù kan wọ́n ni wọ́n ń pè ní mọ́tíláṣí kan ní àwọn èèyàn àmọ̀ ìpẹ́kẹ́ pè mí ni wọ́n yóò kàn yóò kàn wá nìkan ní ẹni tẹ́kọ̀ọ́ gbogbo àlùkò kan òun kan kàn pè mí wọ́n kàn mọ̀ ìpẹ́kẹ́ pè mí so oríṣiríṣi pósítà ẹ̀fẹ́ pósítì yẹn ní lọ káàkiri wọ́n kàn máa sọ wọ́n kàn ṣe kòkòrò ìgbà rẹ̀ wọ́n kàn bí wá pé ilé ìtẹ̀sọ̀ mo ti mo ti rí tọ̀hún yẹn náà ó ti tó bẹ́ẹ̀ tábà ìdìbò ti fẹ́ kiri ẹ̀ka rí pé wọ́n ń ṣe bí nígbà wáyé máa ń pè mọ́ àdébí nìkan ẹ̀mí mà àwọn ẹ̀ wọ́n kà kọ̀ǹpútà rẹ̀ yóò mú láàyè ní ilé ìwòtọ́ ni èyí lọ ilé ẹgbẹ́ sọ pé ẹbí ní tòkè òye ìwòtọ́ ní nàìjíríà. àwọn ẹbí nígbà covid yẹn táwọn èèyàn gbọ́ kábàárà wọ́n sọ àwọn ẹyẹ tí wọ́n láwọn ẹyẹ ń ṣe tàwáfù táwọn èèyàn bá ti tàwáfù mọ́ ẹyẹ ọmọ ṣe tàwáfù lórí wa ọmọ ìlà bàrẹ̀. ó di ẹbí wọ́n ṣe kúlẹ̀ gbóhùn rẹ̀ nìyẹn kan ń lọ pé kò sí lọ́jọ́ kábàtẹ̀ lórí yẹn. ọlọ́run sọ àná lẹ́yìn náà mú wà lọ́pọ̀bìnrin bẹ̀rẹ̀ lẹ́yìn náà tí wọ́n lè mẹ́rẹ̀ tó kírùn táwọn ìbá bẹ́sẹ̀ lọ́wọ́ nǹkan bá ti wà yìí ní kágbé kábàlẹ̀ àbáyé àwọn kan wà bẹ́sẹ̀ rẹ̀ tiwa táwọn kírùn bẹ́ àwọn kan wà bẹ́sẹ̀ rẹ̀ tiwa táwọn kírùn bẹ́ bẹ́sẹ̀ tó rí sí wa bẹ́sẹ̀ mi wà bẹ́ òru ní mú bẹ́ sọ́pọ̀ wọ́sọ̀ òdì fẹ́ tutù ni bẹ́sẹ̀ mi wà pé òtútù ni wọ́n bẹ́ bá ti wọ́n abẹ́ bẹ́sẹ̀ lọ àwọn àbí kò sí network láti connect kò sí access access tó ṣe máa òye owó sì lọ́wọ́ lọ́wọ́ ń bẹ̀rẹ̀ tó ó gba àwọn sọ̀rọ̀ kó lé báyẹn mẹ́jà wà wọ́n fọkàn sí káwọ́sá mú tó owó ìsìlámù ti wà ti wà nù ó di wà pẹ̀lú access yìí táwọn yẹn ti ṣe yìí kò sí nǹkan tó lè náwó kò sí nǹkan tó lè náwó àná wọn ń ṣe àbúsá àbúyé àbúwó tó náà fẹ́jọ gọ́ọ̀mẹ̀ yẹ gẹ́gẹ́ Ọbásanjí wọ́n ṣòro ìhòhò ẹnìkan náà tó dúgbò lọ pé ó lè pé wọ́n kàn sí kọ̀mpútà irọ́ nípa ọmọdé kò sí dáhùn yóò lè dẹ́wò tó agbájá wá yìí àwọn àtọ́ ọlọ́wọ́ bá wọ́n fẹ́ báyìí jẹ́ kò sí yóò lè dẹ́wò kọ́lọ̀ máa dáàbòbò wa náà ẹ̀wọ̀ bẹ́bìnrin tó lọ́wọ́ ẹ̀wọ̀ 2015 tampi tẹ̀sẹ̀lẹ̀ ní Saudi ayé tí wọ́n ní ẹ̀wọ̀ wọ́n fẹ́ bá Saudi àjẹ́ ọlọ́kan náà prince ọmọ ọba lọ́gbọ́n tó wọ́ọ́ bi jẹ́mọ́ra ìrọ̀ dá ọ lọ́dà lọ́wọ́ àwọn ẹ̀fíkú yẹn wọ́n á ṣòro pé òun wọn ẹ̀ borí àwọn tó ní experience kan ah irọ́ ni aláàkọ́ tábìlì ẹjọ́ kẹwàá lọ́sẹ̀ ẹni kó gbogbo ojú wa jọ yẹn tó njọ́ yẹn ó ní ní sọ́fíjà wọn lọ́nà ẹwọ yìí dẹ́tẹ́ iná jájú òní táwọn èèyàn ń sọ pé amir abdul suleiman àti ẹ̀dẹ́dà uh, uh, funeral uh, something kí wọ́n mọ wá ń bi ìjọkẹjọ kíníkà àwọn kókó ó ń tọ̀ yẹn njọ́ àti tọ́wọ́n ẹ̀ka nìkan nìkan ó kà ṣe báwo fọ́tò yẹn èrò àtọ́jú mọ́ máa wọ̀ ni mo ti wọn àwé láàrin nínú ó di eyín àwọn àdọ́rọ̀ wọn ṣe ọjà àríkẹ́ ní tẹ̀síwá mílùú ìlú tẹ̀síwá ẹ̀jẹ̀ mú tẹ̀síwá lọ ó di eyín ilé ayé gbígbà ẹ̀kọ́ ọmọdé lẹ́nu mo tún fi àwọn ará lórí ẹ̀kọ́dá àmì ìrẹ̀ èyí pé lago ni yóò lẹ́yìn lago rí nítorí títà ti bí mi lo ìrago ní lọ́wọ́ yìí àtọ́pàrà ní ní ìsìn ẹ̀ aláàjì ní ìlú àgọ́ àbí tó ọdún yẹn tó àwọn èèyàn wọ́n máa sọ ní káàkiri táwọn èèyàn bá rí ọgbọ́n àti ṣe fọ́tò kiri kan tí wọ́n ti ṣe ẹgbẹ́ ṣe ọdún yẹn tí wọ́n rí gẹ́gẹ́ wọ́n sọ pé àwọn rí o. ọdún yẹn tí wọ́n ní kàbí rúgbọ́ nǹkan báyẹn fún ọ̀sán mo ní amọ̀fẹ́ ìsìlámù lẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọ̀bà dáálẹ́kẹ̀lẹ́ kìtàbù láàrin ìbẹ̀fẹ̀ káwọn ọmọ sí dáadáa ní tẹ̀lé sunnah nabi Muhammad sallallahu alaihi wa sallam ó de ma sọ fún yín ìtẹ̀sẹ̀sẹ̀lẹ̀ yìí àkàkà kù ni mo ma sọ fún yín nípa pé ẹ̀sẹ̀ ṣàdó nípa pé gbogbo ní abẹ́ ṣe ẹni pé ẹ̀rí ẹ̀rí fún wọ́n láì aka ma a máa tẹnu máa ń dàbí eré wọ́n láì kí ṣeré bọ́lá Rashid sọ fún mi pé àáfàá tó sọ fún àwọn obìnrin yẹn pé bidiya ne ke ma kawo suka bi takbiri raida wani bidiya ne bidiya gidi gani o je yi àwọn yóò ti rí fẹ́ sí gbàgbé àwọn kawo suka káwọn náà máa lẹ́rìí fún kágbé à lẹ́rìí fún káka máa ṣe ó di ẹyin àwọn dáa mẹ́rin wa tó tó wá gbẹ̀rẹ̀ tí wọ́n lọ́fẹ̀ẹ́ pé asúnà bí sinadi jẹ́jẹ́jì أن يرفع إمامه يد يديه عند أربعة التكبيرات أوديه أقصي نسمة ذاك أوديه مسلمين سبما gbáwọn èèyàn pọ̀ tí wọ́n ń ṣe nǹkan lóòótọ́ tẹ bá rí àwọn náà mẹ́wàá tí wọ́n kírun sókù la mẹ́sàn-án sí mẹ́jọ ni wọ́n lẹ́yìn sọ pé ọwọ́ aláàkọ́jọ́ ó ní èyí tí wọ́n bá rí ìwò tó ní dẹ̀jẹ́ kó dé ẹlọ́gbọ́n tọ́lú pẹ̀lú rẹ̀ ó ní yáàfà àkàkúrẹ́ àdúgbò ló ń gbé ó ní ojú ṣe rí ìyẹn ọlọ́mọdé àfàrẹ̀ yẹn wọ́n ọba náà wọ́n á lùkùn sàlámù tó lẹ́bẹ̀rù náà àmì àgbègbè àbí àwọn èèyàn kan mú ẹlẹ́kùnrin náà ẹ̀rọ ẹ̀fọn ẹlẹ́kùnrin. wa aleykum salaam dala emere alijanu ni jẹ bẹ́ẹ̀ emere wa àwọn alijanu wa àmọ́ àbíkú sí àbíkú àwọn àjànú ẹ̀ náà ni wọ́n ń gbé àwọ ọmọ tí wọ́n bí yẹn nígbà pé believe táwọn òbí yẹn nínú kódà tí wọ́n bá làálà àjànú yóò gbé àwọ ọmọ yẹn wá tọ́wọ́ ọmọ mi tó bá bí lẹ́pẹ̀lú bá bí ọmọ mi tó bá fi bíléèdì tọ́ etí rẹ̀ fún bàbí màmí èyí tó tẹ gbogbo eléyìí ọwọ́ iṣẹ́ ọwọ́ àdùnnú láti sọ ọmọ ènìyàn ni ó di wa ebèrè ń bẹ ọlọ́dà àdùnnú ọlọ́dà ń pè ní ewé ó di ẹni àmọ́ àbíkò sí prof sí wa ní sọ́tò yà sí pé bisimilahi rahman rahim wàlá yẹsẹ̀tì ọ̀nà tàwùsíyẹtẹ̀ni wàlá ilà àhàlìhìn yẹrìjẹ̀ ọ̀nà bá ti kú kò lè padà wá sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ mọ́ ó di wa. والله تعالى عالم نعم نعم أستاذ دكتور وعليكم السلام ìgbàgbé ara àdámọ̀ mi nìyí títí kó lẹ́yìn mọ́sánà ọmọ ìgbàgbé ṣe bí ìgbésí àfáàlì tó ń tánà bí mo jẹ́ àṣẹ pé kò bọ́ sórí ọ̀rọ̀ wà ní pé ànábì ìgbòmí lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ló wà lọ ọ̀rọ̀ nílé fún àti pé àwọn òṣèlú àwọn ìyàwó náà tó tó ní à ẹ̀ iṣẹ́ súnmọ́ wa pé ilé ẹ̀ pé ìgbà tó ń da ọ̀rọ̀ ànábì ọlọ́run pé ọ̀rọ̀ ìgbàgbé àti ìgbàgbé ọ̀rọ̀ àti ìgbàgbé àti ìgbàgbé àti ìgbàgbé tó wà ní bàṣàríyà rẹ̀ ó lè mẹ́gbàgbé ọ̀rẹ́ gbogbo àyẹ̀ ní nǹkan ẹsẹ̀lẹ̀ àwọn ogun tó ṣẹlẹ̀ nípa pé ànábì gbàgbé maka ló ṣẹlẹ̀ ànábì ò dẹ̀ níyàwó méjì maka túbọ̀ fún maka yàwó kan ànábì ní Khadija ń ọdún kẹwàá sí Khadija kú lọ́sẹ̀ fẹ̀bẹ̀ sáúdà wọ́n so igi mama wa sayida Aisha àmà ma bana ayé rasulullah illa fi Madina ànábì Usman Aisha àti bàbá Madina sáúdà nìkan wọ́n so igi yàwó kejì tí wọ́n sọ yìí ẹni mẹ́ka ìyàwó kan lọ́wọ́ àgbàlá níbi tú àwọn tó mẹ́ka bí kì í báyìí náà ti ìyàwó kan lẹ́yìn àbí tó ọlọ́run ti kẹ́ kó mẹ́ bó <laughs> ah, kí ló yòó òun kí ni ah. ó ní bravo ó ní ọlọ́wọ́ bá kó sànù wa nítorí sẹ́lẹ̀ ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala

ó di gbogbo àwọn ọmọ rẹ̀ mẹ́fà Khadija ló bí fún Khadija lẹ̀ ní Maka ní ọjọ́ wa ó di irun gan òtí ìdè dáàbò bóyá pé wọ́n kí òun ọ̀pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀pọ̀lọpọ̀ àgbà Islam ní ọmọ rẹ̀ Zainab fi kẹfẹ́kẹfẹ́rí ó di tí Zainab gba Islam tó kọ̀dọ̀ gba Islam har ọkọ rẹ̀ wà nínú àwọn tó wà against Anabi sallam wọ́n mú ní okú ẹrú ó di wọ́n àwọn ọmọ ẹrú ó di eyín tí abúkà múra wáyé pé kí wọ́n sa fáìn ẹjọ́ wà fowó san ẹjọ́ máa lọ Zainab ló fi ẹgbà wa Khadija ló fi ránṣẹ́ pé kó jẹ́ fìdáwù fún ọkọ òun bẹ́ẹ̀ bí ṣe rí àwọn góòlù báyìí ó bá mi rí bí bá bọ́ lójú ẹ̀ ló bá kó mbẹ̀ àwọn sàbí wa ah kí ló ṣẹlẹ̀ ó máa ní ẹ̀mọ̀ Khadija tí Zainab jogún ẹgbàwọ́ ẹgbẹ́bìnrin tó lọ́ọ̀bà ní ẹgbà mùsùlùmí ẹgbà Khadija tí Zainab tí Zainab jogún wọn lè já fílẹ̀ lọ́fẹ̀ lè já wa ó kọ́ ọ sí wọn ti gbà yẹn lóbìnrin mọ́ Islam Hmm. ipò wọn ìtọ́ àádẹ́gbà àwọn tó wípé àwọn wẹ́bẹ́ agbègbè kílẹ̀ rí wọn ẹni bá tó báyìí àwọn olóòtú ẹ̀ bá ní ìkàbá ìṣẹ̀rí àfaramọ́ kílẹ̀ rí ẹ̀ nígbàtí mi ní tẹ̀kbírì mẹ́rẹ̀ rẹ̀ tó kú tábàbẹ́ kí ló sókòlò àmà gbọ́ sókè mẹ́rẹ̀ rẹ̀ wọ́n ti bí ìgbìmọ̀ láfihàn ọmọ kàyídà yìí tí ẹni wá sọ báyìí pé ìmọ̀mù mẹ́rin lè kí sókòlò àti ìmọ̀mù aláàkọ́ kí sókòlò àti ìmọ̀mù rẹ̀ tí wọ́n pàwọn ẹ̀mọ́ wọ́n kírun sókòlò àwọn ìjọba mi wá ní ìmọ̀mù mi tún lè kírun lọ àwọn ìjọba kọ́lá ó bá fún mẹ́wàá àmọ́ jẹ́ mọ́ ẹ̀sẹ̀ pàwọn náà àwọn tó jọ kírun láàkọ́ náà tó wá di ìmọ̀mù wọ́n ṣe wíwẹ́ nígbàtí bàbá àwọn bro abdullahi ní jáwọn sí wáàzí bàbá tó nílé nígbàtí bàbá yẹn sàráìsì ọba yóò bàbá yẹn àbí ọdún nígbàtí bàbá yẹn sàráìsì ó ní bàbá yẹn sàsọ́rọ̀ pé kí afá yìí abdulaziz dájílé kéèkù kí o sí là kébì náà ti kéèkù kéèkù sí là nígbà kéèkù tán wọn bá ní kí wọn bá kéèkù sí là mo ní ara mi ti kéèkù ibi òbí dájú dájú mi ti kéèkù lẹ́bi ìṣẹ́ni kankan náà ẹ̀ láà ọ̀tọ́ ọdún tí imam jù wá kírù sílá imam jù wá kírù sílá àkọsí so ndí bá yẹ sílẹ̀ àwọn láyé àwọn sábà bí ìbá ti bídà ní àwọn tí wọ́n á lẹ́yìn rí sí òun àwọn ló mú un ẹ̀rí wa lẹ́yìn náà kò sábúrú ẹ̀ka sí òkú sílé abákejì pé ẹni rí iye gàbí ẹgẹ́ rí ara والله تعالى عالم. نعم آه. tí wọ́n á kí ẹ̀sìn tẹ̀lé wọ́n tí wọ́n á kàkọ́ láti kù síbẹ̀ ẹni tó báyìí nǹkan tó gbé bẹ̀rẹ̀gíràn ètò ibi tí ẹni máa ka Quran àdébí ni ẹ máa sọ ní ilé bẹ̀rẹ̀gíràn máa ka Quran lónìí èyí ló bẹ́ẹ̀ ló bẹ̀rù àwọn bẹ̀rẹ̀ gẹ́rùn ni wọ́n fi lẹ́yìn náà yàrá yẹn kọ́ ni wọ́n ti yàrá yẹn kọ́ yàrá kọ́ lọ́sí dímọ̀ pé ní àgbàlá ni wọ́n ti wọ́n ti bàbá yẹn sí ó di alákólà ha gbogbo ní ìwádìí bá ṣe rí àmú ebi kí wọ́n ti yàrá kí wọ́n ti ṣe òkú sínú yàrá yẹn kọ́ bá ṣe rí àmú sọ́pẹ́ gbangba ó di ẹ̀sìn sí lẹ́yìn kò lè yìn ọba lẹ́yìn náà tó a pẹ́ àyè máa ti wà ní ìfi hàn á ṣe òkú sínú mọ́ríkà sí ìgbà kó dà bá a ti bi ọ̀fà ń bẹ̀ kọ́ bá mú ti àmì rù kú o àmì ẹ̀sìn àmì rù ẹ̀yà ti sẹ́yìn kíláàsì ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀kọ́ bá mu ẹgbẹ́ mi lọ sí bẹ̀rẹ̀ ground ó di ṣé wà fà mo ti bá a mú nìyẹn kọ́lọ́ sànù wa. àbẹ̀rẹ̀ wo ló sọ lẹ̀. Hmm. kí a gbé jẹ́ mọ́ mi bá dé tí ò sílẹ̀ lábúrú mi yìí máa aláàbíkẹ́ ògbúdà rẹ̀ kú mi ò sí nílé nígbàtí mo gbé mo lọ sílẹ̀ àsáré mo kírun sí wọn lára bí sáré wọn ilẹ̀ náà brazil níbi mẹ́ta kẹta náà náà ní àwọn sí kírun sí wa àjọ kírun sí wa ti kírun la ní bẹ̀rẹ̀ ground ó di èyàn lè kírun sókùn lá bẹ̀rẹ̀ ground dáàmà wọ́n ti kújọ sí kébìlà fún yín ó ti gbé kalẹ̀ ó ti kójú ẹ̀sì kébìlà fún yìí so ẹ̀ka kí omi bẹ̀rẹ̀ ó ti yé mo kí àwọn mẹ́rin kò láti kí omi jọ́nà èmi mo lídìí ìrìn àwọn èèyàn méjì mo gbogbo àwọn èèyàn yóò jẹ̀bi lọ́ọ̀bì pé kí mo jẹ́ ẹ̀jẹ̀ kébìlà bí hàn ó ti Imam Bukhari gbàdé ti wá pé ẹnìkan kú alẹ́bí oṣù ní nígbà tó ti ó lè wá kí omi sí la fasafafna khalfahu